بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه ليك آه، أسواج السلام عليكم ورحمة الله وبركاته ليك أسواج العقيدة الواسطية للإمام ابن تيمية رحمه الله تعالى عن صنق صفات الله عز وجل أصل إثنين دافع بسي ونثم في سنة رسول الله صلى الله عليه وسلم ونلين بعين أتوان إنه سنة وجسي صلى الله عليه وسلم àwọn àlàyé ìròyìn ọlọ́wọ́n ọba azza wa jal wọ́n sọ ẹ̀mẹ́jà gbàgbé àwọn ìròyìn tá a mú ìran méjì ni a mú sífàtù láti wà àwọn ìròyìn tó jẹ́ ti pàápàá àdẹ̀mú sífàtù fáìlì wa àwọn ìròyìn tó jẹ́ ti iṣẹ́ pé pé gbogbo ẹ̀ pátá wọn lè fún ọlọ́run ọba dẹ́dà sùhánà wọn ní fọ sónà tó ìdí tá a fi fẹ́ mú ti sónà wa wọn ní pé fọ sónà tó tó fọ́ sírò ìkọ̀ àná. àwọn ìtẹ́rí sónà ni máa ń sàlàyé alukur'ani yóò ṣe tafsiri rẹ̀ yorùbá yìí nù ú yóò ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́. وتدل عليه سنة من تقع في سيون القرآن بموا وتعبر عنه سنة من صلى نقاره وما وصف الرسول به ربه عز وجل من الأحاديث الصحيحة التي تلقاها أهل المعرفة بالقبول موضوع جسر الله وما في رؤية لا داري من أحاديث إليه تولى لا فيها يتو جاسي تعوني مما مقبع ولي وجب الإيمان بها كذلك وقددا láti nígbàgbọ́ sí àwọn nǹkan gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam. yanzil rabbuna ila samaa'i dunya kulla laylatin hina yabqa thuluthul layl al-akhir. wọ́n ní mithlu qawlihi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí òjíṣẹ́ ọlọ́run ọba ń sọ yìí pé yanzil rabbuna ila samaa'i dunya ẹlẹ́dàá wa máa ń sọ̀kalẹ̀ sí sẹ́mi ayé kulla laylatin ní gbogbo òru kọ̀ọ̀kan. حين يبقى ثلث الليل الآخر nígbà tó bá kun ìdá kan ìdá mẹ́ta gbẹ̀yìn òru. من يدعوني فأستجيب له من يدعوني tàlẹ́ntì ó pè mí فأستجيب له kí n wá dóńtàn lóhùn. من يسألني فأعطيه من يسألني قالوا فأبي مليري فأعطيه سمع سوى فون طعوني وتوفى من يستغفرني فأغفر له حديث أن توفى وفرجي مي فأغفر له سمع فرجي حديث الإمام البخاري عن مسلم رجال صحيح وإن تقع صفة النزول آه. الثابتة لله عز وجل النزول آه، بلا كيف ولا تمثيل ولا تشبيه ولا تعطيل آه، وقوله الله أشد فرحا بتوبة عبده من أحد من أحدكم إراحلته يعني لله أشد فرحا بتوبة عبده ọlọ́run ló fi ń le koko jù ní dùnú sí tútú bá ẹrú rẹ̀ mímí àhàdì kan ń bèrò àhìláṣẹ jù kan lára yín lọ eléyìí tí ó wà pẹ̀lú nǹkan ẹ̀gún rẹ̀ yàn pé àdéhùn yẹn ní kìsọ̀ ó wà pẹ̀lú nǹkan ẹ̀gún rẹ̀ gbogbo ohun tí ọ̀jẹ̀ dẹ̀ sì wà ní orí nǹkan àgùn yẹn ṣàdédé bí ràkúnmí yìí ṣe lọ nìyà àti oúnjẹ nínú pápá nínú sàhárà ibi tó ṣe pé tó rùn bẹ bá rìn báyẹn láti àárọ̀ dilẹ̀ sùn téèyàn bá kó láyé jẹ ní òkú kò sí igi tó lè sá sí ọ àti já kápẹ́tọ̀ kó máa retí ikú lókun àforíjì níbi ẹgbẹ́ kíkà rẹ̀ níbi ẹ̀gbọ́n kan ti ń bẹ́ẹ̀ mẹ́ra rẹ̀ sàdédé bẹ́ẹ̀ àkúnmí yẹn ó ti dó níwájú rẹ̀ yẹn àti ogun kẹfí ọ̀jẹ̀ ìdùnnú tẹ mú ni ọba sì sọ ọba ní a ìwọ ọlọ́run ọjà àbọ̀ wà ní rọ́bù ìwọ ọlọ́run ìwọ ọgbẹ́ ẹgbẹ́ ẹlẹ́rú mi ìmìlẹ̀ lẹ́dàá rẹ̀ akhtọ́ a fi shiddati al-farahi ó ṣe mistake níbi ìdùnnú tó pọ̀ yẹn ìdùnnú yẹn le koko bínú rẹ̀ ṣe wá dùn tó ńlọ ọpọlọrun lẹrú rẹ̀ ti ń pe òun ní ẹlẹ́dàá ọlọ́run wọn ní ìdùnnú ọlọ́run tó máa ń le jù bẹ́ẹ̀ rẹ̀ ẹ tọ́lọ́run bẹ yọnu sí ẹrú tó ṣe táwọn bá ìdùnnú hmm. Ọlọ́run tún máa ń lágbára jù bẹ́ẹ̀ lọ. Nínú ìròyìn Ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú sunnah, òun ni sífàtú dahiki, sífàtú dahiki, ìròyìn ẹ̀rín rín. صلى الله عليه وسلم يلحق الله إلى رجلين يقتل أحدهما الآخر كلاهما يدخل الجنة. آه يا الله sáwọn ọkùnrin méjì ṣe pé yàtọ̀ tó lò àhájòhò mọ́lẹ́ ákàrà ó ṣe pé ìkan náà méjèèjì pa ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ìlàhùn mọ́ ẹ̀dìkọ́lù lìjẹ̀nẹ́ta àwọn méjèèjì náà wọ́n dẹ́wà lìjẹ̀nà hadith imam bukhari àti muslim gbé jáde lọ sahih wọn hadith eléyìí náà tún ní ọ̀rọ̀ tó tún fẹ́ ju díẹ̀ lọ́wọ́ ni pé ọkùnrin àkọ́kọ́ káfíìrì ni ọ̀pá mọ̀mí ni lójú ogun ọmọ wa sì kó lójú ogun yẹn tí káfíìrì yẹn ní àgbẹ̀fẹ̀ gba Islam wọ́n tó wá pa àwọn náà lójú ogun ọmọ tí ọlọ́run fi ń rẹ́rìn ni ìkẹ̀kọ̀ sẹ́ni tí ọwọ́ nínú ìméjèèjì méjìlél wa nígbà kan orí ibú pẹ́ ní ọ̀pá mọ̀mí ní ọ̀bálẹ̀ láìpẹ́ ọ̀gbà Islam ni ọtún àgbà islam òun náà tún wọn tún pa òun náà síbẹ̀ áá ah! oríire wa di oríire ńláńlá tó tẹnu pàṣẹǹtì ọ̀wà náà ni ọgbẹ́ méjèèjì lẹ́sìn kẹ́nà lẹ́wà lójọ́ náà àádọ́ dọ̀ṣìkú ẹ̀rín yìí àgọ́ àpẹẹrẹ sí i lọ́wọ́ àwádìí títí tọ́wọ́ àkọ́lọ́hún náà ní tààtì tún ọ ti bẹ̀rẹ̀ tẹ̀mùfẹ́lì wọ́n tẹ̀síbí ènìyàn ó sì wá gbọ́dọ̀ fi ága yàyìnbó ńlá sùhánà eléyìí tàbí kan ọlọ́run náà káwọn alọ́run rẹ́rìn ní ìtàwọn àṣàyàn àwa ní gàṣíà ẹ̀rín ẹ̀já mú kúrò ọ̀dọ́ lọ́run kò ní òròyìn rẹ̀ ni. bákan náà bí òròyìn tó rìn lẹ́fọ́ lọ́run ní sífàtúlà ájà àti ẹ̀mí hadith yẹn ní fanukọ́ hàn. عجب ربنا من قنوت عباده وقوم دياره tó ó ní ẹlẹ́dàá wa ó dẹ̀ sì ń fèèmọ̀ min qunut ibadihi níbi jíjá kan ẹ̀dá rẹ̀ ọ̀kọ̀rọ̀ bìkìyàrí he àti sísúnmọ́ jámọ̀ gáyàrá àwọn oníkíyàwó owó. وينظر إليكم أذلين قنطين فيظل يضحك يعلم أن فرجكم قريب اللهم بازم وي ذلين قنتين lẹ́yìn tó ti pẹ́ nínú ìjà kan ìta sóhun ó sì rọ ní àbáyọ báyìí ọ̀yẹ̀dọ́ lu yẹ̀dì hàkù aláwọn dẹ́n rẹ̀ nù yá alámù wọ́n má mọ̀ dájú pé á ara jàkùn ọ̀rí bọ́ọ̀nù èsì payá àbànújẹ́ tí ń bẹ fún yín kò ní kẹ́kọ̀ọ́ ní jí tí o ti sùnmọ́ hadith yẹn wọn ni hadith hasan ni wọn sheikh albani rahimahullah inú sẹ wọn tó ṣe inú sẹ wọn tó ń pèrè ìfìlà àlùjánná wọn sì sẹ débi pé hadith òní ọmọ ìgbẹ wọn bá lọ gbọn ìgbẹ ni ṣùgbọ́n hadith òní ìtura àmọ́ sí haile náà bọ́ sí lágbára ọ̀rẹ́ hadithu ọlọ́run ṣe mọ̀ nípa ọ̀dọ́ tó ní pé lẹ́yìn sàtìláhù sọ̀bùà wí pé ìṣèjì tí máa ń ṣẹlẹ̀ sáwọn ọ̀dọ́ tí wọ́n máa ṣe àgbèrè ìwà pátá ẹ̀wò kan nínú àwọn nígbà wà ń bẹ̀rẹ̀ tí mo rọmọ kan ní tàbí nǹkan sọ tó ní wọ́n ti jẹ́ ṣé ìyàwó yẹn òun náà rẹ̀ ní pé ìyàwó tí ò bófin mu ni àgbẹ̀ yìí ti fi shabab rẹ̀ pé kò sí súnà rárá yàrá ìtàgé ìtumọ̀ àhó bìdóni àkàdé nìkan àìsàn yìí gbogbo ọ̀dọ́ fẹ́ máa ń dára bẹ́ẹ̀ ọmọ mi kan níjọ́ tó máa ń gbà láti mi wá wọ́n ní ẹ̀gbọ́n rẹ̀ ló wọ́n fẹ́ ìyàwó tó fẹ́ gbà ìyàwó tẹ wíyì náà ṣé ẹ̀sùn igi rẹ̀ ni ẹ ti ń sáré pè níyàwó ẹ bàbá ni wọn mú fóònù ọmọbìnrin wa arábìnrin síra dání ìjọ ọlọfẹfẹ Yusufa orí bẹ́ẹ̀ ni ẹ ti máa ń pàpàpà báyìí ọlọ́run ẹ gbọ́dọ̀ àti àwọn òṣèré àti ṣe pàpàpà aláyọ sojú ìyá ìdòwì. Thank you kí ló táwọn ní ti pàpàpà dádì ẹ má dá mi lóhùn dábò pé nọ́mà ni nígbà táwọn tí láwọn fẹ́ fẹ́ra àwọn tó ní ti pàpàpà ò ní wáyé ni wọ́n fi ní ọba adẹ́dà sùhánà ń ṣe mọ̀ nípa ọ̀dọ́ tó ti pé láìsà tí láhù sọ̀bùwà kò ní gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ àìfarakalẹ̀ ẹ̀ tí máa ń bẹ fún àwọn ọ̀dọ́ ní òun ò ṣe ń jẹ ọlọ́run ṣe mọ̀ nípa rẹ̀ ìdí rèé ló fi já sí pé nínú àwọn ẹni tí ọlọ́run ọba sùhánà wa ta'ala máa fi sínú bòjì ìjọba òní sí bòjì kan á sì ní bùkátà sí bòjì bòjì ọlọ́run nìkan ni ó sì wà jọ nínú àwọn ọ̀rẹ́ méjì yẹn ń bẹ́ẹ̀ ọ̀ṣà bọ́n mẹ́ṣà á fi ibadatillah ọ̀dọ́ tó ṣe kóun dàgbà níbi ìjọsìn fọlọ́ ẹlòmíì ni wàhálà yóò rìn pàṣẹ aburú ní kọjá rírì sí yóò rìn pàṣẹ rẹ kọ rírì sí náà kàn máa sọ náà má fẹ́rẹ̀ ọmọ tó gbádàbọ̀ ó gbókè ọlá àwọn á sì jẹgbẹ́ ọlọ́run kàn sọ ọ́ gba àdúgbò tẹ̀lé tí wọ́n dà pẹ́ àdàbọ̀ òkè ọlá òkè ọjà jẹmba ó gbá àwọn àdúgbò màlẹ ọwọ alọbẹ ọbọ fẹ dáadáa káwọn náà lè wí lórí ìtàgbàgbà pé á àwọn ọ̀sẹ̀ yẹmìyẹmì tó ń ṣe ní yìí aláwọn ṣe mọ̀láàrọ̀ ń tọ̀rọ̀ lórí ṣàṣà lọ́dọ́ tí wọ́n fẹ́ wà láwọn agbègbè tí mo wí yẹn tí eruku kàkàtì òní mà sí lára nílà àmì ẹ̀ṣá àrọ̀bù. ó nípa bẹ́ẹ̀ ó fi hàn pé tẹ́lẹ̀ ọ̀bá tẹ̀ gún régé ó súnmọ́ káwọn táǹkà yẹn ó ti gún régé. àtọ̀rọ̀ mí ìtọ́ba dẹ́ta sọ̀rọ̀ yìí pé. àbí tó di sọ́lọ́run sọ pé ó náà. لا تزال جهنم يلقى فيها وهي تقول هل من مزيد. tó wọn ní jáàmì ọmọ òní yẹ kò ní gbó yòlùkọ́ fi ha máa ju àwọn ọ̀daràn sínú ẹ̀ báyìí ọlọ́run tí ọba sí ọlọ́run ò ní jù sí o báyìí mi bàyà lómi lè fi yẹn tọ́wọ́ pé káfí lè mọ̀ pé akíní mi ẹnfẹ́ ọ̀sẹ̀ ò lè jẹ́ níyà ọmọláwọn bá subhanahu wa ta'ala <laughs> kò ní jẹ́ ní ọba sẹ́ níyà o ọ̀rọ̀ bu kàbí bàbá mi mi àbíd àwọn ẹ̀ka ọlọ́run ní sábòsí fún wọn. jẹ́ àdéhùn oníyẹ̀ kò ní gbogbo báyìí wọ́n máa ju àwọn ọ̀daràn sínú ẹ̀ wọ́n hí àtàkóòlì jẹ́ àdéhùn máa sọ pé hàlì mi mazid sáà lè fi kún ọ sọ̀rọ̀ rà lè sí. hata yada ọ̀bù ẹlẹ́ ẹ̀jẹ̀ ti fi ya ìjìlá. Hmm. àtọ́lọ́hún lẹ́sẹ̀ ọ̀gá àwọn aṣáájú ní gbà nígbà abẹ́ wa wọ àwọn ilé ìtàn pẹ̀lú àwọn alálùsùn wọn máa sọ ọlọ́hún ní ẹsẹ̀ òjíṣẹ́ ọlọ́hún sọ pé ọlọ́hún ní ẹsẹ̀ títí ọlọ́hún ọba fi gbé ẹsẹ̀ rẹ̀ síbi jahannam yẹn. وفي رواية عليها قدمه ńgbò mí ẹ̀sáwá mi sọ wípé dìgírísẹ̀ rẹ̀ wọn máa wí dìgírísẹ̀ tí wọ́n gbèrò ẹ̀sẹ̀ wọn máa wí ní jíìmù tí wọ́n gbèrò dìgírísẹ̀ nítorí pé tá a bá ń sọ nípa ọwọ́ kódà ibi nìkan lè túmọ̀ ọwọ́ ibi lè túmọ̀ ọwọ́ ibi lè túmọ̀ ọwọ́ ìdí rèé ká fi nídìí tẹ̀síìrì àwọn olùmọ̀ lórí ọ̀rọ̀ bàdẹ́dà tó fẹ́ ọ̀sáré kọ̀ ọ̀sáré kọ́tú àìdíyàwó olè lọ́kùnrin àti olè lóbìnrin ìjọ àwọn méjèèjì tọ́lá ti gbé ní ṣọ́ọ̀bù pé nǹkan ni bí wàá nú àpamọ́ wọ́n já ni wọ́n fi kó nǹkan bẹ́ẹ̀ gbogbo àwọn májẹ̀mú rẹ̀ káwọ́ fàtàlà sí ẹ̀kọ́wọ́ wọn bọ́láàdì torí pé eléyìí kan ní ìpínlẹ̀ ẹ̀dùn eléyìí kan ní ìpínlẹ̀ ẹ̀dùn eléyìí kan ní ìpínlẹ̀ ẹ̀dùn. وجنيدي كثيرة تفسير حاجة خبايا عاري حديد جوز تحديد يعني محل القطع حيولا فين تقرا جوية في البداية القوع بي العجل كما يكون يبايع لجوية جلالاتني عجبي وجلالاتك عجبي وجلالاتك عجبي وجلالاتك عجبي ما يلعب وسيف مع التوصيل بقى ibi rẹ̀ wọ́n tún gélé ìtọ́wá tún jalè lẹ́ẹ̀karùn ibi ìgbópa yẹn tó wọ́n tún jalè lẹ́ẹ̀kẹfà àdúgbò tó wọ́n jalè lẹ́ẹ̀keje àgbègbè orúkọ tó ha jalè lẹ́ẹ̀kẹjọ <laughs> <laughs> <laughs> tó yóò jìnà láti jalè lẹ́ẹ̀kejìlá tí ó fi kùn ọba bí ìrèké aláìní gbà tí mo ti hajj mo rí èèmọ̀ wà láì ní ìyá two thousand and six mo dẹ̀ rí wàláyà ẹ̀dá tó pé gbogbo ẹ̀kọ́ ju kíní àga tí mo gbé síwájú yìí ọ̀sẹ̀ ń lọ ìlànà tó dùn mí wọ́n dẹ̀ gbé kalẹ̀ báyìí wọn kò lè mo rántí gbogbo bàtà ń bọ̀ láti ẹ̀sẹ̀ arọ́fà láti ìmìnira lábẹ́ lọ sí haram ni mo rí ọ̀dọ̀rọ̀ jù báyìí lọ gbogbo mi ga rẹ̀ jù báyìí lọ orí lẹ́nu ẹ̀sùn wà ní ọwọ́ àmì ọjọ́ kejì wà ní kóun ọkàn kọjú sókè báyìí náà. àjìkẹ́ nígbà tí wọ́n ní wọ́n máa ń tọrọ nǹkan ní àwọn tó ń tọrọ owó àwọn ọmọ haúsá nǹkan tí wọ́n wà ó gbọ́dọ̀ jù báyìí lọ sọ fi hàn pé kò kò jẹ́ mọ̀ tó bá jalè lẹ́ẹ̀kejìlá wọ́n padà sọ di yóò kú igun mẹ́rin yẹn nìkan so nípa bẹ́ẹ̀ bí tá a lọ lọ́rọ̀ oríjìlú oríjìlú gbogbo àwọn asọmọgbé oríjìlú wọn lè kó oríjìlú ṣe fáwọn míì tí wọ́n bá fẹ́ ya fọ́tò orí tìlù nínú èdè lábá níbi ni wọ́n gbé dé ṣe eléyìí náà ti lè jáde tí wọ́n bá yẹn ti rẹ̀ sọ wọ́n nínú rìwáyà mi ọlọ́run dẹ̀ sì máa gbé àtẹ́lẹsẹ̀ rẹ̀ wọ́n máa gbé e síbi kínní síbi jahannam bí apá kan rẹ̀ sì máa sún kì mọ́ra wọn nìyẹn èèyàn kàrí bíi kí nǹkan ta kóró kóró kóró kóró kó sùn jọ. ẹ wò lápẹẹrẹ bíi láìlọ́ọ̀nù nísìn kéèyàn múná dé kù sí ọ̀dọ̀ ẹ̀ hmm. láìlọ́ọ̀nù tó fẹ́lẹ́ dáadáa kéèyàn múná dé kù sí ọ̀dọ̀ ẹ̀ ẹ rí i pé ọ tẹ̀ kára ẹ̀ yọ́dọ̀ lọ́wọ́ kan àmọ́ bí yẹn ó ṣe rí gbọ̀dọ̀ lọ́nà bá gbẹ́sẹ̀ sí oṣù máa fi fún alápẹ̀rẹ̀ ni ọ̀ yóò ṣe di àmọ́ wọn máa ti gbẹ́sẹ̀ rẹ̀ sí báyìí wọn sọ kó ló kọ́tọ̀ kọ́tọ̀ gbà ní wọn bá ní kọ́tọ̀ kọ́tọ̀ ìyẹn ni kó ti tó wọn ò ní ìdí màsí ìjùmọ̀ àdéhùn ilé iná ni mọ́ Bukhari àti Muslim ọgbẹ́ jáde ní sàlẹ̀ ìjùmọ̀ tí ó fi di ẹ̀múlẹ̀ sí àsọ́lá òun nílé ìjì ọlọ́run sọ pé rẹ̀ ádámà.

áírùsù lánàá àwọn tó máa sẹ́ǹdì lọ sí bo àwọn tó gbé dìde fúyà ìlànàrí iná làwọn lọ jẹ wọn. asọ́lọ́wọ́n máa ń sọ̀rọ̀ àti kanú ọ̀hán tẹ́lẹ̀ àtúntànù àdéhùn sí nínú ọ̀rọ̀ ní ìtàn ìṣòro àkàlà tó sọ lórí kọ́lọ́hún sọ̀rọ̀. kò sẹ́ni sami àfikẹ́lẹ́ dàrẹ́ bá sọ̀rọ̀. wàlẹ́ ìtàbẹ́yìn lẹ́hùn wà bẹ́yìn bí ìbéèrè tẹ béèrè ìjọba minkum min ahadi ẹ̀sìn jẹ́ àmì tí wọ́n sì lọ́rọ̀ yàtọ̀ síra wọn. wọ́n ti dáhùn ẹni bíi ni àwọn mìíràn ọlọ́run ó sì máa gbóhùn yẹn lóhùn bẹ̀rù ni ohun gbádùn làwọn ọmọ mi ni wọ́n máa gbọ́dọ̀ lọ́nà bá jẹ̀fẹ́ báwọn sọ̀rọ̀. sọ mọ́ọ̀mì nǹkan ọ̀sẹ́nìkan nù mí ahadi ilà sayọkàlímọ̀ rọ́bù àbíkálẹ̀ dàrẹ́ bá sọ. wàlẹ́ ìsàbẹ̀yìn náà hù ọ̀bẹ̀yìn náà hù tẹ́rù jùmọ́ kò dẹ̀ ní sí òǹgbẹ́fọ̀ láàrin àtọ́lọ́mù tọ́lọ̀ pé ah, èdè tọ́lọ́hún sọ yìí mi gbọ́ ẹ̀rọ bí àwọn afá àgbákò kan lórí ayélujára wọ́n ti wá àti náà bá fẹ́ gbá àwọn èèyàn wọ́n wá ní ẹni tó dó lẹ́gbẹ̀ẹ́ mi yọ ṣàdá fún yín pẹ̀lú èdè China àbá ìdílé náà bá ń gbé tìwú tìwú tìwú tìwú ọlẹ́mi yóò gbé táwọn táwọn ọ̀pọ̀ títí ọlẹ́ lọ́wọ́ lọ́wọ́ ọ̀rẹ́ <laughs> wọn máa ń kó jẹ́ <laughs> èdè ẹ̀rẹ́ àwọn àfáà ọlọ́run ọmọ wa ń jókòó sí tí wọ́n kẹ̀rọ olú pé ọgbọ́n òun láti fi mú àwọn ọmọ òun yìí o ẹ wá rí ó bá ti ń túmọ̀ kíní nìlọ ìyẹn kẹ̀ ní kárakára kí gbogbo kiri yàrá ó ti tó <laughs> ló torí bẹ́ẹ̀ ọlọ́run bàbá ẹni kọ̀ọ̀kan sọ̀rọ̀ nù wa kò sẹ́ nídìí ògbé fún ètò ọlọ́run sọ̀rọ̀ ẹni tó gbọ́ ni ó yà máa sọ kálukó ti sáré máa gbọ́ alimọ Bukhari àti Muslim ni wọ́n gbọ́ àánú hadith wọn inú sahih wọn ọ̀rọ̀ mi tún ni. níbi rúkìá tá a máa ń sèkà ní tí ẹlẹ́dàá wa àwọn lẹ́nu tó ṣe pé ń bẹ ní sámà àsókè lọ́lọ́run takọ́ dasa smuka ẹ̀kọ́ rẹ mọ́ àṣẹ rẹ bẹ ń sánmà àti ilẹ̀ bí kẹrẹ sì wà ń sánmà. dákun ìkẹrẹ wa ni bẹ́ẹ̀ sókè lẹ́wọ̀. bánà wákàtí ọ̀yà nà ẹsẹ̀ wa ọlọ́run forí ẹ̀jọ̀ àtàwọn àṣìṣe wa. ìwọ ni ẹlẹ́dàá gbogbo àwọn ẹni tí wọ́n mọ́. ọlọ́run bá ní sọ kẹ́kẹ́ kalẹ̀ nínú kẹrẹ ìwòsàn ń wòsàn rẹ ẹ lórí àpá ẹ̀rọ tí ń ṣẹlẹ̀ yìí ọ̀rẹ́ bàràbùntàn ọ̀hún sì máa gbádùn nìyẹn kàtà ní hadith yìí náà ọlọ́run náà ní kọ́nù kọ́ ọ̀nù almuhim ọlọ́run bẹ lókè àti kànú ayé àtúnṣe kẹsì hadith lè báyìí ọ̀rọ̀ míì tún ni aláta amẹ́nu ni. aláta amẹ́nu ni wà á na aminu man fi sámà. bẹ́ẹ̀ ni fọkànbalẹ̀ sí mi ni olùfọkànbalẹ̀ sí mo sì jẹ́ lọ́dọ̀ ẹni tí ń bẹ ń sánmà ta ni ń bẹ ń sánmà ọlọ́run ni. رامي سني ولا عرش فوق الماء آه إن رامي كان صلى الله عليه وسلم على عرش على عرش بنوك يوميوم الله فوق العرش الله عن بلوك على عرش وهو يعلم ما أنتم عليه الله سمع أنت وعلوه حديث لي نبيك الحسن إنه حديث ميت يومي كان صلى الله عليه وسلم صفى الكارية يا رب يعني يقول الله قالت في السماء الله بين سماه

kọ́ inú ìmánù tó lọ́lá jù ní kọ́ ọmọ kọ́lá òun pẹ pẹ̀lú ẹ̀ ní gbogbo ààyè sùnmọ́ àdìsí eléyìí ó ṣe kí ni ó lẹ ògùn régé rárá àyàfi tó bá gbèrò gbogbo ààyè bí ilmihi pẹ̀lú màá rẹ̀ lókun sùnmọ́ kọ́ ságo régé wọ́n lọ fi hadith yẹn ti àbọ̀ ọ̀bá ìdàgbọ̀n sọ àmì wọ́n lóun lọ gbà wá nínú eh, mọ̀ọ́nìṣẹ́mú àtọ̀dàrọ̀ni hadith mi tó nà nígbà kọ́ ma àhàdùkùn tẹ́nìbọ̀ kan فلا تبسق يب يب يب فلا يبسق قبل وجهه عندما ولا تتسوى جوره فإن الله قبل وجهه انت لك ولا من بين بيتوقع جدا ولا عن يمينه قد نبدا تسوى تمره ولكن عن يساره أما تبا تتوى يقول تسوى بيوسين ره أو تحت قدمه أبي قد تسوى حتى أتلي سيره أما في سيره يطوره ها الإمام بخاري مسلم بيجاده منه صحيح هو وأوهي أيكي asọ́lọ́run máa ń bẹ ní àdójúkọ wa nínú òní káàkiri ilẹ̀ fọlọ́run nígbà tá a bá ń kàn lọ́wọ́ ọ̀rọ̀ mi tún ní ìtàn lánàá sọlá sọlá ń sọlá yìí. ìwọ ọlọ́run ọba akẹ́kọ̀ọ́ wà lórí gbogbo sánà méjèèjì. àti àyàrùsù tó tóbi wọn lóní. ẹlẹ́dàá wa àtẹlẹ́dàá gbogbo nǹkan. ìwọ ló horo ìwọ ló jó ṣe kókó máa dún ní horo kọ̀ nẹ́wà nípa máa ń là báyìí ìwọ ló ọgbà lílà ìwọ lọ ń sọ àtàwọ́rátì kalẹ̀ májèm láíláí ìwọ lọ sọ ìjìnlẹ̀ lọ kalẹ̀ àtàlùkọ́ àná yìí. ọlọ́run wọn wá sọ̀rọ̀ ẹ̀mí aburú ẹ̀mí mi. Hmm. àti gbogbo aburú gbogbo àwọn dábàá aburú gbogbo àwọn dábàá tó kọ́ ọ lọ lè gbá orí rẹ̀ mú tí òfin ní sọ̀tà. وأنت الأول فليس قبلك شيء أقاقا نيا كسون تو ساجي وأنت الآخر فليس بعدك شيء ولو سكاين كسون تو علينا وأنت الظاهر فليس فوقك شيء ولو سنها كسون تو لتيرة وأنت الباطن فليس دونك ولو قامو كسون تو قامو توي أرضي عنا الدين أما فين سعدوا تيا بعد جاكسي بسيتي ملون وعلون باني بيكو وأبلني من النار كسون أرو ملون كو نينوسي إذن بامي وانتي مات هذاك رب السماوات السبع ها òun ni ẹlẹ́dàá gbogbo àtúnṣe wípé òkè lọ́wọ́ eléyìí náà sàn sọ àlàyé kí làwọn òròyìn ọlọ́run ọba sọ̀hánà nínú àwọn ọ̀rọ̀ míì tánà sọlá sọlá sọlá mọ̀rọ́fà sọ̀hábà tú lọ́sùwà àtàwọn bíbélìkẹ̀ nígbà táwọn sáré bẹ̀rẹ̀ sí ní gbó wọn sókè pẹ̀lú àdékèrò tó ń pariwo aláàfáà ṣùgbọ́n pariwo gan kí ló fi sọ ọlọ́run sọ ẹ̀yìn ẹ̀yìn ala anfusikum ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ẹ̀mí إنكم لا تدعون أصم ولا غائبا ترى فاني تي ادي ادي فاني تي اوسنبي إنما تدعون سميعا بصيرا قريبا امن تنكي ان تون بو اون بوغو ني توري اون كون ني او إن الذي تدعونه حق حق آباني. من عنق راحلته ẹni tẹ́ ń pè yẹn ó súnmọ́ ní kọ̀ọ̀kan yín ju ọrùn kan ìlú rẹ̀ lọ àtọ́lọ́wọ́n ọba súnmọ́ wa pàtàkì ni ọ hmm? pẹ̀lú mímọ́ rẹ̀ tí ìbá ṣe pẹ̀lú kìí ṣe pẹ̀lú pàpà rẹ̀ ọ pẹ̀lú mọ́ rẹ̀ ó súnmọ́ pẹ́kípẹ́kí ju bí ọrùn ràkúnmí tá gùn ti súnmọ́ wa lọ ẹ̀rí pé tòsí lọ́rùn ràkúnmí wà sí wa. وقوله إنكم سترون ربكم كما ترون القمر أطول لأنه صلى به تحت سماء القرآن من وجوه يومئذ نادرة إلى ربها ناظرة إذا نتون لأنه صلى أيوم أدس ماريا لدعي كما ترون القمر بأي ما رسوفا ليلة البدر ني أجت يوسف على 14 days مونة في رؤيته أنا ني سابو سي فوني بيري ìwọ wọ́n lọ jẹun ó sùpà ni. ونستطعتم ألا تغلبوا على صلاة قبل طلوع الشمس وصلاة قبل غروبها فافعلوا ẹ bá lágbára kí nǹkan kan máa dé sọ ọkùnrin láti kírun lóòrùn tó yọ ìmọ̀ àṣùbá nìyẹn wọ́n sọ láti kọ́bílá gúrúbì àkẹ́rẹ́ tó kírun kó lọ rí kóòrùn wọ̀ ìmọ̀ àlàǹsàlẹ̀ nìyẹn fàfàlú ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ yìí nínú àwọn dáadáa iṣẹ́ olóore téèyàn máa ń ṣe tí dẹ̀ra nù dẹ̀ra ó fi jẹ́ téèyàn ìdẹ̀ra nù dẹ̀ra yẹn òun ni rírí ọlọ́run subhanahu wa ta'ala ọjọ́ gbogbo àkèyàmọ̀ àwọn kéèyàn kẹra máwọn ọrùn wọn yẹn ó gbóòórùn yẹn ní ẹ̀tọ́ wa sa ìrún àṣùbà yẹn lẹ́sà àti àlàǹsárì kó má fi jáfara kó sọ dáadáa ìlà àmùsálí ọlọ́pọ̀ dáadáa àtàwọn èyí tọ́jọ́ orí nínú àkàdé ẹ tó ti kújì sọlọ́run fi múra ní pẹ̀lẹ́ dà rẹ̀ ẹ pẹ̀lú ohun tó fi múra wá fún ẹ onítorí pé àwọn afẹ́kọ̀ọ́ nàìjíríà àwọn àjọ tí wọ́n là yìí tí wọ́n ń pè ní ahlus sunnah wal jama'ah wọ́n ní gbàgbọ́ sí gbogbo nǹkan tá a kà كما يؤمنون بما أخبر الله به في كتابه أو بما زمين بعد سيما طلع من المور وأنه كلا لعون تعفل يولون بابا جدان من غير تحريف ونيجي ولا تعطيل وني مبالغ ومن غير تكذيب وداني سيف بولو ما قدر بل هم الوسط في فرق الأمة في فرق الأمة بيكو سيفاهم أهل السنة وسط نيوان ẹni tó jẹ́ ni ẹ̀sà ni wọ́n tó nínú fírọ̀kìlì ọmọ nínú gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ tí ń bẹ nínú àlè ọmọ yìí. bó ti já sí pé ìgbà níbi sọlá àlè ọ̀sọ́lá àwọn náà wọ́n tún jú wà láàrin gbùngbùn nínú gbogbo ìjọ tó láwọn bá ti gbé dìde ti pẹ́ tó ti rán pẹ̀lú àwọn òjíṣẹ́. fọ́hùn wọ́sọ̀tò fi ìbáàmì ìfà bẹ́ẹ̀ni àwọn àlùsùn náà wọ́n wà níwọ̀ntúnwọ̀nsùn níbi ojú ọ̀nà ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n wà láàrin ẹ̀ta àtẹ́yìn ìmúgbàlódé jahmiya ìlú yìí ti ń bẹ fáwọn ọmọlẹ́yìn jah mọ̀nùsùfúàn al-mushabbiha wọ́n tún wà láàrin kínú tamthil ìmápẹ̀rẹ̀ wà àwọn tó máa ń fi eh, ìròyìn ọlọ́run jọ tẹ̀dá àárín méjì yẹn la máa wà ó ní lérò yẹn dànù kó lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu nínú láàrin ẹ̀ díẹ̀ báyọ̀ gbọ́dọ̀ ń lọ́wọ́ kò ti jáde kó lọ́dọ̀ àdìtàtì tó o bá ti ṣàlàyé bí bọ́wọ́ yẹn ṣe rí ni o jáde kó lọ́dọ̀ àwọn tani àdìtàmùsíl ya wahum wasaqu الجبرية الجبرية والقدرية وغيرهم بعدنا أهل السنة أطوى لعنهم أو أطوى سنوا لعن لعن إن بيسالون سبحانه wọn wà láàrin àwọn jàdàrí ìyá àwọn tó ń sọ pé lọ́run jẹun apá tó fi sàbúrú wọn jẹun pa sí àlùkùdàrí ìyá àwọn tí wọ́n ní àwọn sí kádàrà láàrin méjì yẹn wà láàrin pé wọ́n fi kádàrà rílẹ̀ wọn ò sì ní sọ pé aláwọn fa ọ̀sùn yẹn. من القدرية يعني بكنا أهل السنة كلام يصنف وعيد الله ìlérí ìyàtọ̀ lọ́n bá lérí ìyà wọ́n wà láàrin ìṣesí àwọn kàwárìjì náà ó jìyà àwọn múríjà náà ni ọdẹ́sẹ̀ ó ní jìyà àwọn àlùsàmà ní hmm, hmm, hmm, ẹni nì ó lè jẹ́ mú mi ní tí ọ̀jẹ̀ lẹ́sẹ̀ ọba wọ lọ́wọ́ náà lè mójú kó fún báyìí pé tọ́bí ìwùn tọ́bí sọ pé mùmí ní ẹlẹ́sẹ̀ ló jáde sọ̀rọ̀ ẹgbẹ́ kìíní ẹgbẹ́ kejì ẹgbẹ́ kìíní tẹ̀ sọ pé èsì mùmí ẹgbẹ́ kejì ní mùmí ní pọ́nbélé tó pé ṣùgbọ́n gbà tí wọ́n ti sọ pé mùmí ní ẹlẹ́sẹ̀ ni ọ̀ọ́ làjà lá ọ̀sẹ́nì kẹtọ́ bá lọ ọ̀bẹ́ni àkọ́kọ́ lọ ọ̀bẹ́ni kejì lọ وفي باب اسماء الايمان والدين بين الحروريه والمعتزله يعني طبعا وباب اسماء آه، الايمان يعني تعطي المؤمن تعلم تو تعالى في الاسم اما سنته على الحروريه او الخوارج عن ضابط ذاتي في الدنيا والمعتزله على طريق بين وبين ìyapa wà láàrin ǹjẹ́ mùmìnì àti jẹ́ kéfèrè ọ̀bẹ ìnà múrìjì àtàwọn múrìjì à táwọn sọ wípé mùmìnì gidi ni kò bá àdẹ́sẹ̀ wọ́n jàmíyà àtàwọn jàmíyà ni àwọn àwọn náà tún àwọn sọ pé mùmìnì ni tí ò ní àbàwọ́n nù ṣùgbọ́n àwọn alùsùn náà lọ́wọ́ ẹlẹ́ṣẹ̀ ní tọ́bí ti lè dẹ́ṣẹ̀ ó sì tún jẹ́ mọ̀mí nítorí iṣẹ́ ìtẹ̀lé ti ń ṣe. àbí báyìí bẹ́ẹ̀ náà rọ̀ fi dọ́tí. ẹ̀ka bá tún ní kábọ́ sí bábí asahabi rasulillah nípa àwọn asahabi òjijì ọlọ́run àwọn àlùsùn náà wà láàrin àwọn rọ́ọ̀fìdọ̀ àwọn rọ́ọ̀fìdọ̀ òun làwọn ẹgbẹ́ wípé fìmọ̀lẹ́bí ànábì nìkan wọ́n gbà wọ́n kí ni wọ́n kọ́ wọ́n dò láàrin méjèèjì àwọn gba ti mọ́lẹ́gà nẹ́bí ó sì gbàtà àwọn tí èsì mọ́lẹ́gà nẹ́bí nínú àwọn asàhábà radiyallahu anhum ajma'in insha Allah a tún máa pàdé níbi ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn lọ́hùn sọ bàdà làrùbíà ní amúkánná náà ń di yàrá alhamisi bàdà alhamisi alqabil ìjọ mẹ́wàá kọ́ yẹn. Inshallah. Ọlọ́run àìpàdé àlàmì sí ìgbàlódé.